وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé láti lè máa bá tíra tí a ń kà lọ tíra fatihul majid sharhi kitabi tawhid ìkẹ́ ọlọ́run ọlọ́run kan bá síwájú anábà muhammad صلى الله عليه وآله وسلم واتي أنقرأ كلا قلوبنا والسلام عليكم ورحمة الله وبركاته نبتي أكلوني إنه باب السحر نني أوا رنقا إدان نني أنصلو أوانك حديث النبي صلى الله عليه وسلم tí ó ti ṣàlàyé bí idán ṣe lágbára tí anabi ń sọ pé ẹ jìnnà sí sábà elmobiqat àwọn nǹkan méje tí máa ń kó ìparun báyàn sọtí wàá ṣàlàyé ashirku billah wa sihiru ibi táwa wà ní qatlu nafs oníkéèyàn pa ẹ̀mí sọ wàá ṣàlàyé pé ọ̀rọ̀ àwọn àfa lórí pé ẹni tó bá pa ẹ̀mí ǹjẹ́ yóò gbére sínú náà ni àbí kò ní gbére ìyẹn ni pé ṣé ọlọ́wọ́n bọ́ gba tútúbà rẹ̀ àbí ǹjẹ́ ó lè rí ìpẹ́ kù nínú ná tó bá wọná náà ni à ń kà lọ náà. àlùkò ibi tá a máa kà lónìí wadhaba jumhurul a'imma. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وذهب جمهور جمهور الأم وذهب جمهور الأمة سلفا وخلفا إلى أن القاتل له توبة فيما بينه وبين الله فإن تاب وأناب وعمل صالحا بدل الله سيئاته أحسنات كما قال تعالى والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ومن يفعل ذلك يلقى عذابا يضاعف له العذاب يضاعف له العذاب عذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا قوله ومن يقتل مؤمنا متعمدا قال أبو هريرة قال أبو هريرة وغيره هذا جزاؤه إن جازاه وقد روى عن ابن عباس ما يوافق قول الجمهور فروى عبد فروى عبد بن حميد والنحاس عن سالم عبادة أن ابن عباس رضي الله عنه كان يقول كان يقول لمن قتل مؤمنا توبة وكذلك ابن عمر رضي الله عنهما وروى مرفوعا إن جزاء إن جزاءه جهنم إن جازاه قوله وأقل الربا أي تناوله بأي وجه كان كما قال تعالى الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتقبطه الشيطان من المس الآيات قال ابن الدقيق العيد وهو مجرب وهو مجرب لسوء الخاتمة نعوذ بالله من ذلك ní ìtì akàkányìn nínú tíra yìí ó ní pé aka aya al-Qur'an ipe ẹni tí ó bá pa mùsùlùmí tó máa máa pa fajaza'uhu jahannam khalidan fiha ẹni yẹn ntí ó jẹ́ ẹ̀san rẹ̀ òun náà ni pé yóò wọná jahannam yóò sì gbére níbẹ̀ eléyìí ni àwọn tí wọ́n sọ pé ẹni tí ọba pa mùsùlùmí pé kò lè rí àforíjì ọlọ́wọ́n ọba kódà bó túbà bákan náà wọ́n tún mú hadithi Muawiya wa tó ló ń gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam sọ pé kullu dhanbin asa Allahu an yaghfirah pé gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ ọlọ́run lè foríjì yàn illa rajulun yamutu kafiran àfihàn tó bá kú sórí ìṣekèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba aw rajulun yaqtulu mu'minan muta'ammidan ó ní abẹ́ni tó kú tó ṣe pé ó máa ma pa mùmìnì tí wọ́n ní eléyìí náà ni ọ̀rọ̀ táwọn dólé lérí táwọn fi ní ẹnìyẹn kò lè rí àforíjì ọlọ́wọ́n ọba wọ́n ní wadhaba jumhurul umma bí táwa kà ní sin bí táà ti bẹ̀rẹ̀ lé nínú wadhaba jumhurul ummati salafan wa khalafan ila anna alqatila lahu tawbatun fima baynahu wa bayna Allah wọ́n ní gbogbo ìpẹnupọ̀ ọ̀gọ̀rọ̀ nínú àwọn tí wọ́n ti lọ nínú àwọn àfẹ́ ìsìn wa khalafan àtàwọn tí wọ́n tún wá nígbẹ̀yìn inú àwọn àfẹ́sìn wọ́n lọ síbi pé yẹn ni pé ẹnu wọn papọ̀ ila annal qatila ìpẹ̀nu tó bá ń pààyàn làwù tawbatun yóò rí àforíjì ọlọ́run ọba fima baynahu wa bayna Allah láàrin òun àtọ́lọ́run yẹn pé tó bá túbá ọlọ́run gbà túbá rẹ̀ nítawọn tẹ́lẹ̀ àkọ́kọ́ sọ ni pé ọlọ́run ò ní gba tútúbá rẹ̀ àwọn ẹni kejì àwọn ní ọlọ́run lè gba tútúbà rẹ̀ fa in taaba wa anaba tẹnìyẹn bá túbà tó wá ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run yányá wa amila salihan tó wá tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ rí lẹ́yìn ìgbà yẹn badalallahu sayyi'atihi hasanatin gbogbo iṣẹ́ tó ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ó fi àwọn dáadáa tó ṣe yẹn yóò ní kó rọ́pò aburú ń gẹ́gẹ́ bọ́lá wa sísọ báyìí pé náà al-Qur'an ọlọ́ni walladhina la yad'una ma Allahi ilahan akhar olúwa níṣẹ́ ráwọn tí wọn kì í pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run yẹn kí wọn kì í ṣe ṣírkù dùá wọn yìí ṣe ẹbọ nípa pọ́n fẹ́ ṣàdúà wala nafs tí wọ́n yìí sì pa ẹ̀mí allati harrama Allah ẹ̀mí tó ṣe pé olúwa ṣe ní wọ̀ ẹni pé ẹ̀mí tí ó ṣẹ̀ ẹ̀mí tí ó dáràn kú illa bil haqq àfi tó bá ṣe pé ẹ̀mí yẹn ní ọ̀ràn ikú lọ́rùn náà ni ìjọba wa ní kan pa ẹni tó parú ẹni yẹn tíjọba ló pa láṣẹ pé pa so irú ẹni yẹn kò dáràn kankan olúwa nírú àwọn ẹni báyìí àwọn tí wọn kì í ṣẹbọ wọn kì í pa ẹ̀mí wàlá yaznun wọn kì í ṣe zina olúwa ni wa man yaf'al dhalik ẹni tó bá ṣe gbúrú àwọn nǹkan tá a sọ yìí yalqa athama ń tọ́ ti ṣe lọ́hùn ẹ̀ṣẹ̀ ńláńlá ló ṣe yuda'af lahu al-adhab yawm al yóò jẹ ìlọ́po ìyà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama wa yakhludu fihi mu'ana kódà yóò pẹ́ yóò gbére ẹ̀wọ̀n kan yóò gbére nínú ìyà yìí yẹni pé ẹni tó ṣe bọ kú yóò gbére síbẹ̀ ni ẹni tí ó pààyàn yóò gbére síbẹ̀ ni ẹni tí ń ṣe zina yóò pẹ́ nínú ìyà tọ́lá àdìsí ń bẹ fún náà yóò pẹ́ nínú ìyà ọlọ́run ọba wọn ni illa man taaba wa amana tuntun nígbàgbọ́ wa amila amalan saliha so ìdájọ́ àwọn kan mẹ́rẹ̀ẹ́ta ta kà yìí ìdájọ́ ẹni tó ṣẹ bọ́ tó sì pé àmọ́ngbà tó ṣẹ bọ́ yìí tán kó tó di pé ikú dé bá ló ti túbá àmọ́ ti ṣẹ bọ́ rí sórí ẹni yẹn ó ti kó sínú táàbà wa amana tó ó túbá nánu abẹ́ni tó ṣe kó tiẹ̀ ti pààyàn ẹnì kan pípààyàn là ń sọ. So ọmọ máa pààyàn àmọ́ wá túbá kọ lọ́hún ṣàforíjì fóun náà mo fi mẹ́nu débi rú àwọn lápè àwọn tá a lè wò lápèjú èyí pé ẹni tí ń dáná abẹ́ni tí ń ṣe kóòtù tó mọ̀ yìnbọn pa àwọn èèyàn káàkiri ọ̀padà wa ronú pé ah ló lòun ṣe yìí ntọ́kàn ní bùkátà sínú ni pé kẹ́ni kó túbá ẹni pé kó níbi aburú yẹn yányán kó wá jẹ́ àmàna. Ah, kọ́ adẹni tí ó dúró lérí gbàgbọ́ wa amilan amalan salihan kó wa tó máa ṣe yẹn ni kó máa tẹ̀lé sunnah nabi sallallahu alayhi sallam so irú àwọn yẹn lọ́lọ́run ni wọ́n rí àforíjì àyà yìí ó túmọ̀ sí pé ẹni tí ọba pààyàn tó bá túbá tó sì mú gbogbo májẹ̀mú tútú bá ṣẹ ọlọ́run ṣàforíjì fún un qawluhu wa man yaqtul mu'mina muta'ammidan wọ́n ní gbólóhùn tọ́lọ́hún sọ pé ẹni tó bá máa máa pa mùsùlùmí Abu Huraira wa ghayruhu ó sọ báyìí pé hadha jaza'uhu in jaza'u ó ní ẹ̀san tọ́lọ́hún san ẹnìyẹn nìyẹn ni pé yóò wọ̀ náà in jaza'u tó bá wù ọlọ́run láti san ẹnìyẹn lẹ́san ẹnìkẹ́ tọ́lọ́hún bá fẹ́ ṣe lẹ́san ó mi pé tọ́lọ́hún bá wò pé ìní san lẹ́sàn ẹni pé tó ń sàmójúkò fún un ó mì pé pẹ̀lú násù yìí ọ̀rọ̀ àbúrò àtàwọn ọ̀gọ̀rọ̀ mìíràn àwọn sàhábà ń túmọ̀ sí pẹ̀lú ẹnìyẹn náà òun náà ń bẹ ní tahta mashi'atillah túbá ti àbí nǹkan tẹ̀ ní pé وقد روى عن ابن عباس ما يوافق قول الجمهور ابن عباس àwọn amú ọ̀rọ̀ tó ṣe dédé ọ̀rọ̀ àwọn jùmùhúrò yìí wá farawa abd farawa abd bin humayd wa nuhas an sa'id bin ibada anna ibn abbas radiyallahu anhu kana yaqul oní ibn abbas máa sọ pé liman qatala mu'minan tawba yóò ní ẹni tó bá pa tutuba rẹ̀ wa ibn umar radiyallahu anhuma ibn umar náà máa ń wí wàrọ́wà marfu'an wọ́n ní àdìsí yẹn wọ́n gbà wá kódà ó di ọ̀dọ̀ ànábì wọ́n ní inna jaza'ahu jahannama in jaza'u wọ́n ní dájúdájú tí ó jẹ́ sẹ́ni tó bá mọ̀mọ́ pààyàn òun náà ni kọ́wọ́nà jahannam tọ́lọ́n bá fẹ́ san ní ẹ̀san iṣẹ́ rẹ̀ àwọn tó bá lọ́wọ́ wọlọ́n tọ́lọ́n bá ní á ah, òun ò ní san lẹ́san ẹni pé yọ wọ aljanna ọlọ́run ọba ọlọ́run ní fìyà jẹ sobi náà láti mà ipe kéèyàn ó pààyàn ẹ̀ṣẹ̀ tó lágbára ni ẹ̀ṣẹ̀ tó ní agbára ni tí islam ò fojú kéré wò ẹ̀rí kí n gbà tọ́lọ́wọ́n anábì ń tò ó tó papọ̀ mọ́ ẹbọ ó tó papọ̀ mọ́ asẹ́hìr ìmọ̀ ṣoògùn ìmọ̀ ṣe idán ògùn ní jẹ́bẹ́ ọ̀hún. ogun fẹ́ ogun ìjà ogun taja ogun kìnnì kan ogun eyonu ogoro awon ogun ogun ogun ogun na náà kọ́ máa ń pè lóògùn kìí ṣe ìwòsàn o n ti fi ń yan ọ̀rọ̀ yìí alábòsí rẹ lómìn wọ́n mọ̀ ní sẹ́gbẹ́ wa ni lómìn lé ní ọ̀nà àwọn lófẹ́ǹsìkì ìyí ń gbo ogun ìwòsàn kọ́là ń sọ. So, níta ń sọ ni pé àwọn oògùn tó ṣe pé ẹnìkan ò lè lọ sí hospital kó ló fẹ́ lọ lè ṣe é níta ń sọnù ìlọ hospital ní ìsìnkẹ́ ní kí lọ́wọ́ kò ní ń ìsọ̀ra ni àbí ẹ̀yọ́nú sóbẹ̀ òun lè ti clear pé irú níta ń sọnù àbí mi àtọkọ mi kò fẹ́ràn mi ni mo fẹ́ kí ọmọ fẹ́ràn mi ní ẹ̀ mo wá rí dókítà fún abà níta ń pè ní àṣẹ ìrù àwọn kan báyìí náà ń pè ní ìdán táwọn ń ṣàlàyé bí kò dáa bí kéèyàn jìnnà sí i tọ́ nínú àwọn nǹkan tá nàbí sallallahu alaihi wasallam tó kà sínú hadisi yìí tí sheikh muhammad ibn abdul wahab rahimahullah tí wọ́n fi mú ẹ̀rí wá wọ́n ní wa aklu riba jíjẹ riba jíjẹ riba nǹkan pè riba òun náà ni gbígba owó èlé owó èlé ipe ìyà ọ ní nǹkan ìyà ọ lówó ìgbà tó bá dá padà fún mi máa yà ọ ní five hundred ọ wà dá five hundred and fifty naira padà fún mi èlénu atẹni tó yá atẹni tí wọ́n yá anabisa salam ṣe pẹ̀lẹ́ wọn abẹ́lómi lè ní kìí sowó ìyà ọ ní rice rice pẹrẹgì kan ọ̀rọ̀ ń gbà tó bá dá padà pẹ́rẹ́gì kan àbọ̀ ló fi dá padà fún mi o irú yìí náà èlé ni kìí ṣe pé níbi owó nìkan ni èlé máa ń wọ̀ kọ́ra anábì ká débi làbídùn anábì ká débi alkama yẹn kí gbogbo nǹkan tí yẹn máa ń jẹ náà èlé máa ń wọ̀ bẹ̀ tí yẹn bá yà nǹkan kan wá ní fi nǹkan báyìí padà fún ọ tí ó lé ẹ̀rọ ṣé kí ló lè ṣẹlẹ̀ ńgbà míì bóyá ní bùkátà sí oúnjẹ wọ́n wọ́n pé ah ọ̀n gbóúnjẹ tèmi bọ̀ wá dákun sáré yá mi ní pẹ́rẹ́gì kan pẹ̀lú gọlọ́ ń bọ̀ fi mílíkì kan kún ah ìyẹn ọ̀dà àbí wọn wà bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ ní sọ pé ń ya ọ àmọ́ ń gba mílíkì kan lé o ìyẹn ọ̀dà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún gbọ́dọ̀ lákìyèsí ní àwùjọ yìí gbogbo ọ̀nà tí yóò fi máa kó sínú wàhálà ìṣẹ́lọ́run ní làwọn èèyàn máa san fún yàn wọ́n sì máa sọ́ dìrọ̀rùn eléyìí ọba àwọn tó bá ń jẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ọba àwọn wí ẹlòmíì ni òun gba Greek loan ẹlòmíì ni òun gba car loan ẹlòmíì ni òun gba kíníkà loan loan loan oríṣiríṣi sọ̀rọ̀ eléyìí ó yẹ kí yóò jìnnà sí i tó bá jẹ́ pé car loan tí wọ́n ń sọ òun nìsín wọ́n ra mọ́tò kalẹ̀ kódà kí gọ́ọ̀mẹ̀ntì ọ̀rọ̀ àní five hundred thousand kọ́wá ló wọ́n mọ̀ta ní one point five so ti ra mọ́tò kalẹ̀ ó sì gba mọ́tò ń yí wọn sin kankan ọmọ san dẹ̀dẹ̀ díẹ̀ yí wọn ṣèlè àmọ́ àwọn akó five hundred thousand naira kalẹ̀ wọn á ní owó tó bá apply àwọn afọwọ́dù five hundred thousand sínú àkáǹtì rẹ wọn á padà fi já eight hundred thousand rìbánu kódà so mùsùlùmí gbọdọ̀ jina siri àwọn nǹkan wọ̀nyí náà ni ọlọ́fin ni alladhina yaquluna rìbá ó ní àwọn tó máa ń jẹ rìbá tó máa ń gbowó èlé la yaqumun illa kama yaqumu alladhi yatakhabbatuhu ash-shaytanu minal mas olúwa tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ọ̀nà tí wọ́n gbà dìde wọ́n dìde ní dìde ẹni tó ti ya wèrè ó mi pe níjọ́ pé ní alkiyama àwọn míì wọ́n ya wèrè tó ń kálukú rí pé lágbáyà lọ́ọ́ ya wèrè yìí tuntun bá pé kí ló ṣe ó ní àwọn tó máa ń jẹ rìbá nù ń gbà àtẹ̀ntì ń fúnyàn solúwa ni wọ́n dìde níjọ́ pé ní alkiyama bẹ́ẹ̀ ti ń jẹ bẹ́ẹ̀ tó ya wèrè ni látara pé wọ́n ń jẹ rìbá kíníkan náà mẹ́ta tó ń gbọ́dọ̀ kíyèsí nípa ọ̀rọ̀ rìbá yìí ẹ wò láyé òde ni mo fi ní pé àwọn èèyàn gbogbo ọ̀nà kọ̀nà nígbà tí wọ́n fi ń sọ nǹkan tó ń jẹ́ nǹkan ìwọ̀de halali wọ́n fẹ́ máa sọ dẹ̀ tọ́ ẹ wo àwọn networks àwọn kíní media networks ń bíi mi ní MTN kíní kankankan glo gbogbo wọn wọ́n wá sọ fáwọn èèyàn pé tó kírẹ́dìtì rẹ bá tán kọ́ tẹ́ kíní kan àwọn yà ọ́ ní owó tábà yà ọ́ lówó tó bá yá hundred naira lápèjúwe ọ̀ wá bá ninety five naira àbí ninety naira àmọ́ ńgbà tí wọ́n bá lòdù báyìí wọ́n á já hundred naira lọ́wọ́ rẹ̀ irú eléyìí náà ẹ̀yà kan nínú ẹ̀yà rìbá ni torí pé kí ni nínú ọ̀rọ̀ àwọn sọ̀hábà kan ti Ubadatu bin Fudala ó ní òun gbọ́ ó ní kullu kullu yani kullu qardin jarat manfa'a wa iya wajhun huwa wajhun min awj min uju'i riba wajhun min uju'i riba níbi riwaya mi ò lè wá ipe kullu qardin jarat manfa'atin fa huwa riba pé gbogbo nǹkan tí yẹn bẹ́ẹ̀ lè yáyàn gbogbo ń tọ́ bẹ́ẹ̀ lè yáyàn ni tó bá di pé ọwọ́ rí àǹfààní látara pé mo yá ọ ní nǹkan báyìí ni tí nǹkan yẹn lé rìbá ni so náà ni ẹ̀yẹ́ lè máa gbọ́ ẹlòmíì lè máa rí kà tí wọ́n ní hàn ike kírẹ́díìtì tẹ́ra kò kí ń ṣe rìbá torí pé kí ni kì í sowó àti pé sáfíìsì ni wọ́n rẹ́ńdà sáfíìsì ni ah ah service kan nìyí òun sẹ́mi tí mo bá ra hundred naira ní ìsìn tí mo ra káàdì hundred naira tí mo lòdù ẹ̀ sí rí orí fóònù mi tó yọ hundred naira fún mi ṣé n ò service n ò rẹ́ndà service òun fèmí náà the same service náà rẹ́ndà fún mi ó sì lè wá jẹ́ pé ńgbà tí mo wá fẹ́ yá tí ó credit mi tán tí ìrówó mo wá tẹ káàdì mo wá tẹ kiri kan yóò wá mú ninety naira fún mi gbà tí bá wá padà aró tí n bá lòdù yóò wá já hundred naira ah òdìbá ni lẹ́yìn àwọn ènìyàn gan sọ ní táwọn gan máa ń pè ní pé ká yá ọ ìwòbí bọ́ọ̀rù á yá ọ níjẹ́ báwọn ṣògbó làwọn sọ àwọn apanavit ẹ̀ pé náà kìí ṣe yíyá ni náà wọ́n ń yá wọ́n kàn rẹ wọ́n kàn pé ní yíyá ni kìí ṣe yíyá àà so òun ni pé kullu qardin jarat aw jara manfaat fa huwa riba riba ni so ká jìnà sí kálákìsì kò bá a mú kọ́dọ̀ náà wọ́n bá sọ ń gbò mí oníṣẹ́ rí gbogbo ẹni tí wọ́n bá ń jẹ rìbá ọ̀rọ̀ ìdá gẹ́gẹ́ bí ẹni pé ẹni tó dìde ogun sọlọ́run pé mo fẹ́ bọ́ jagun bí ẹgbẹ́ yẹn dìde ogun yẹn fẹ́ bọ́ lọ́wọ́ bá jagun so ni pé ọ̀rọ̀ rìbá yẹn ni pé owó èlé àbí nǹkan èlé lórí pé ẹ̀yà ni nǹkan ntọ́ ni o kódà kódà kéèyàn máa gbà á kò sí dá kéèyàn máa fún yàn wọn láàánú rasulullah sallallahu alayhi wa sallam akila riba wa mukila wa katiba wa sha'idai anabi ni gbogbo ẹni tí ó ń gba rìbá àtẹnitóhun náà ń fún yàn lélẹ̀ ń gba èlé òun náà ń fún ní èlé àtẹnitó ń kọ́ òun ni sẹ́kẹ́tírì. atẹ́ntọ́ ìpín lọ lè ń dúró nídùú pé mi ni garantọ́ anábì ah, ní gbogbo yíyanyan ẹ wà nínú ọlọ́wọ́n ọba so wọn ni pé n yẹn gbọdọ̀ jìnnà sí ni ọ̀rọ̀ rẹ̀ báyìí ẹlòmíín gbà pé kóòrò wọn ò lè rí nǹkan sí láyé àbí kóòrò ń gba rìbá kóòrò ń gba lónù sọ̀rọ̀ ntọ́ burú sheikh wa pé kéèyàn máa jẹ owó mooru kan yẹn ni pé tó tún jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ti ka ẹbọ wọ́n ti ka idán wọ́n ti ka ìpààyàn wọ́n ti ka ìjẹrìbá ètò wa jẹ́lẹ̀ karùn-ún ẹlẹ́karùn-ún wọ́n ní kéèyàn máa ná owó ọmọ òru kan yàní àtàádì fi ìkọjá àlà níbi owó ọmọ òru kan náà ni wà á bẹ̀rẹ̀ abẹ́lẹ̀ akili ọlọ́run bá lo akilu ipe jíjẹ Le àmú ojú ilẹ̀ ẹ̀ǹtìfà torún ló pajúmọ̀ jù ní ọ̀nà tí yẹn máa fi ń ṣe àǹfààní lára nǹkan ẹni kí yẹn máa ná owó ọmọ òrukàn kàmá qala ta'ala ọlọ́run sọ báyìí pé innal ladhina ya'kuluna amwala al-yatama olùwà ń dájú àwọn tí wọ́n ń jẹ owó ọmọ òrukàn zulman níjà àbòsí yẹn ni pé ńgbà míì o lè má wà ní wàá àbòsí tí ó sì náwó ọmọ òrukàn bí lápèjúwe bóyá ọmọ òun bóyá ó ní nǹkan kan tó fẹ́ lọ lé bóyá alápèjú ẹ̀jẹ̀ má pèjú ẹ̀ bóyá ọmọ yẹn ń bẹ ní bàbá rẹ̀ kú ńlẹ̀ yìí ọmọ òun bẹ ní north so ẹni tó sì fẹ́ lọ lé mú ọmọ òun wálé òun náà kò ní ọ̀pẹ́ ah, ọmọ tí lọ lè mú wáyé yìí inú owó rẹ̀ náà ní lò lọ láti lọ lè fi mú un so yíò burú mbẹ́ẹ̀ sùlẹ́yìn náà ọ̀nà ọ̀jẹ̀ ń bẹ̀ lẹ́nu àmọ́ ọ̀nà tó gbà jẹun kì í sọ̀nà títí zulm so olùwà ni tó bá ń náwó ọmọ òrukàn nínú àbòsí olùwà ni innama fi butunihim nara iná ni wọ́n ń jẹ wa sayaslawna sa'ira olùwà ni wọ́n padà wọ na sa'ir náà ni ó jẹ́ ibùsẹ̀rí sí irú àwọn sheikh ọ̀rọ̀ anabi sọlọ sọlọm tó jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́kẹfà tánàdí kakuyẹ ṣẹlá ńlá ni òun náà ni atawali yawma zahif kínyàn ó ṣẹ́rí padà níjọ́ ogun ayé al-idabaaru anil kufar fáwọn kẹfìrí waqtal iltihamil nígbàtí ìjábá ṣẹlẹ̀ tó gún ṣẹlẹ̀ pẹ̀lú mùsùlùmí àti kẹfìrí kí wọn wá sa ogun kí wọn họ kó lójú ogun wa innama yakunu kabiratan ó ní yóò máa jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá idha farra ila ghairi fi'atin aw ghairi mutaharrifin li qitalin yóò máa jẹ́ kabira ẹ̀ṣẹ̀ idha tó a pé yẹn bá sa ila ghairi fi'atin àmọ́ kìí sì pé ọlọ́ọ̀lẹ́ sábà àwọn ìjọ kankan aw ghayri mutaharrifi likitalin àbí kìí ṣe pé yẹn sá fógun yẹn ni pé tó a pé kìí ṣe pógun lèyẹn sá fún ìyíhun kìí ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá kìí ṣe kò sí wàhálà kankan bẹ́ẹ̀ kàmá qayyada bihi fil aya gẹ́gẹ́ qayyada bihi fil aya gẹ́gẹ́ bá ṣe dé níbi àyà wọn ipe ọwọ́ àná àyà lọ́wọ́ pé illa mutaharrifin likitalin sọdípẹ́ tó bá ń ṣá tó gbẹ̀yìn kò níbi ogun àmọ́ kèsì pé ogun ṣẹlẹ̀ bóyá ń sọ̀rọ̀ nísìnyí wọn ni ah, a ni ò sí níbi ọ̀rọ̀ yìí sọ ìyẹn yàtọ̀ kí wọn ni a ah, wọ yìí ọ̀hún ságun ló kọ́ wọn máa lo kìyàsí ogun fún ti ọ̀rọ̀ kọjọra wọn sunu àfi ni pé tó bá yẹ pé togun bá ní àmọ́ tí ì bá ṣe togun so a lè fi irú yẹn ká fi wéra wọn ṣùgbọ́n wa qadhi al-muhsanat al-ghafilat al-mu'minat wọ́n ní kéèyàn ó tún jùkò zina lu ẹni tó jẹ́ mùmínì lóbìnrin tí ó sì máa kán nípa zina wọ́n ní wáyé bí fati sọ́ọ̀d wọ́n ní al-muhsanat fati aláfun yẹn túmọ̀ rẹ̀ ni pé mina zina mina zina yẹn ni pé obìnrin tí kò kí ń ṣe zina bí kasriha kí ló dé tó fi lóbìnrin obìnrin náà ni wọ́n sábà máa ń kẹ́fín sí jù ní náà ló fà al-hafidhati furujahunna mi ni àti wọn kì í ṣe zina tán sọ abẹ́ wọn wọ́n ní wal-murad wọ́n ta gbàlérò bil-hara'ir afifat wọ́n ní àwọn ọmọlúwàbí tí wọ́n ní àmójúkò níbi zina wal-murad ntanya anabi gbàlérò pé rọ́míyọ̀ unnabi zina oníkéyàn ọmọ lẹ́wọ́n lóko zina auliwat àbí ìkódìjọbọ ìpè kí ọmọ parọ́ mọ́kùnrin náà ìpè wọn máa ń ṣe ìbò yẹn ni pé wọn máa ń ṣe kódìjọbọ bó ṣe wà ń so ẹni tí èsì ṣe bẹ́ẹ̀ kí ọmọ parọ́ rẹ̀ mọ́ so kò bá mu ẹ̀ṣẹ̀ láńlá ni wọ́n ní wal-ghafilat àwọn aláìmọ̀ lóbìnrin tán sọ ní pé tí wọ́n mọ kankan ayé anil fawaish tí wọ́n mọ ìbàjẹ́ wọ́n mọ rúmínàbì àti ntí wọ́n ń lẹ̀ mọ́ wọn tí wọn ò sí ń bẹ̀ tí wọn mọ́ rú ẹ̀ wọ́n ní fọwọ́ kinayatun anil bari'at àdàpé ní ìtumọ̀ rẹ̀ ni pé al bari'at ẹ̀ńtọ́ máa níbi ìwà ẹ̀ṣẹ̀ ìwà rí gbèrègbè wọ́n lè anna al-ghafil tó pẹ̀lú tí o mọ̀ nǹkan mánà ẹni tí o mọ̀ kankan jẹ́ báwọn amma buhita bi nípa irọ́ tó ń pa ìtumọ̀ mùmíní tọ́lọ́n dakọ̀ tánàbí dakọ̀ ay billahi ta'ala àwọn tí wọ́n jẹ́ mùmíní ihtirazan min qasbil kafirat wọ́n lé lẹ́yìn náà jẹ́ pé atúgbòdò sọ́ra náà kámọ́ ni mùmíní nìkan náà lọ́wọ́ bá wí alẹ́pàrọ́ ọmọ ẹni tí yẹ ṣe mùmíní àìrọ̀ o àtẹ̀ntì yẹ ṣe mùmíní náà èèyàn gbọ́dọ̀ parọ́ zinama òun náà sùkúrò àni ẹ̀ mọ́ parọ́ mọ́ àbúmbídí àni gbogbo sọ́tẹ́ bá lè kẹ́ mọ́ pamọ́ àà ah, ah. irọ́ wa idha qultum fa'dilu tẹ́bà sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́wọ́n ọba ẹ ṣe dọ́gbadọ́gba bọ́lọ̀ bá ṣe ń lọ gangan yìí tó bá máa ń pa rẹ̀ sí mẹ́nu rẹ̀ àìmọye ìgbà tó pọ́ mi ènìyàn yóò kó bá rẹ̀ pẹ̀lú ẹnu ewúrò lànàbì sọlọ sọlámù ń sọ yìí ń tó mà bó ṣe jẹ́ àbí kò kàn rí rí ọ̀rọ̀ kí ara wọn kán kò sì mọ lẹ́mọ́ ẹlòmíì ẹlòmíì ó ń súnà kó ṣe kíní kan yóò wá gbogbo èèyàn ní wa gbogbo ẹni tó bá ti ló ń súnà yóò máa gbélé wọn lérí torí kíni bóòlù yẹn ṣe lè fi ẹ̀ṣẹ̀ nìkan bẹ́ẹ̀ kọ́ wa máa fi bi gbogbo anybody kò ṣeé ṣe bí lápẹjú ẹni ìsìn wíwá náà la gbọ́ ní news wọ́n ní ní ìlú Ìlọrin pé ẹnìkan olùkọ́ kan ó ṣe pẹ̀lú obìnrin lecturer sì ni kí wọ́n á ní gbogbo lecturer ìlú Ìlọrin èyí tẹ́ ń ṣe nu aláburú ní sẹ́rí pé èèyàn sọ̀rọ̀ dọ́gbadọ́gba nù fa idha qultum fa'dilu tẹ́ bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹni tó bá ṣẹ̀ òun ni ẹ bá wí so náà ni gbogbo ẹni tẹ́ ń bá fẹ́ bá sọ̀rọ̀ àbí ẹ bá fẹ́ tó fẹ́ sùn kankan pa rẹ̀ máa ṣe mọ̀rọ́ àlàádáàlà lárúntọ̀ pé tá ah, ìní sọ ti ń ṣe lọ ntí ò ṣe ìní parọ́ rẹ̀ máa nǹkan yẹn ó sì pàtàkì gan irú ẹ̀ náà lọ́wọ́ bá ń kìlọ̀ fún wa ní àyẹ̀ kódà tó bá jẹ́ kèfèrí anabi sallallahu alaihi wasallam bó ṣe ní pé mùmíní ni tòun ti bẹ́ẹ̀ náà kò túmọ̀ sí pé kí wọ́n á parọ́ mọ́ ẹni tí ì ṣe mùmíní náà pé nana fi ni ihtirazan min qadbil kafirat ní wọ́n gbọ́dọ̀ ṣọ́ra láti máa lẹ ẹni tí kì í ṣe mùsùlùmí náà kí wọ́n máa lẹ ní oko zina àbí kọ́ máa gbọ́ pẹ́ nìkan ṣe kíníkan ẹ̀yìn ṣe zina àbí kọ́ náà wọ́n sọ wà kiri kó ń zina ni kódà kọ̀yọ́ kọ́ ọmọ kó tiẹ̀ pé wọ́n ní àà ah, ah, mọ́sọ̀ sí mẹ́nu ẹ̀ sọlọ́n kó sànù fún wa na bí ọ̀rọ̀ ntí sheikh islam tèmi rahimahullah àdéhùn àbúrò àtàfi ṣe ẹ̀rí bí àlàyé nípa rẹ̀ bí ó ṣe parí ni subakana wọ́n tó wá ní wa an jundubi marfu'an wọ́n ní hadith mi tó wá látọ̀dọ̀ jundub tó ṣe pé hadith tó dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ni nípa ọ̀rọ̀ idán ogun àṣírí nankali náà ni hadith ń bá wí ọ̀rọ̀ tó dọ́dọ̀ anabi yìí wọ́n ló ní haddu sahir darbuhu bisayf haddu sahir wọ́n ní ìjìyà ní ìjìyà ẹ̀sìn tí ń bẹ fún ẹni tí ń bá ń pidán tó bá gbà mú dọ́rọ̀bù hu bi sèf kó wọ́n fi ẹ́ ọ wà ní dọ́rọ̀bà tó ń bomi wà ní dọ́rọ̀bù hu níbo mi dọ́rọ̀bù hu bi sèf ó lè wà ní dọ́rọ̀bà tó ń bi sèf sùméjì náà ni rawahu tirmidhi wa qala as-sahih annahu mawquf alimamu tirmidhi àwọn ní ìtọ́lọ́láfíà jù ní ká ní pé mawquf ni lọ́dọ̀ jundub gbẹjọ ń dùbẹ̀ lọ́sọ̀ kò kí ń ṣe ọ̀rọ̀ anabi sallallahu alayhi so ní pé ẹni tí ń bá ń pidán tí ń sóògùn tọ́bi lè gbámú náà ń sọ́njọ́ ni pé <laughs> nínú òfin ẹ̀sìn àwọn tó yẹ kán gbámú <laughs> kankan pa ọ̀pọ̀ lu yìí gbá pé nínú òfin ẹ̀sìn bá ní wàláì so àfikọ́ lọ́wọ́ bá kó sànù níbi ọ̀rọ̀ àwọn náà ń kà lé oògùn fáìlì tó ń kundi, ń kó sílé kùndí wàláhì ntí ń jẹ́ òfin ẹ̀sìn náà là ń kà fúnra wa yìí dọ́rọ̀bọ̀ bẹ sẹ́yìn ká pa ẹnìyẹn ni wọ́n bẹ kí ni yìí lágbára gan irú ẹ̀ náà ni wọ́n ń ṣẹlẹ̀ tó pé lásìkò táwọn yẹn fẹ́ lọ hajj ẹ máa wo àbòsí àwọn ará mẹ́kà gbogbo ẹni tó bá kóná ń kan. ní ẹnìkan lọ́kọ́ sọ yẹn fún mi òun nígbà tẹ́nìkan wọn rí títí àwọn olóhùn sọ fáwọn pé sẹ́rí gbogbo èmi ní ẹ̀yìn àwọn náà ń kà lé àbáwọn tíra tẹ́ máa pa àbí so mọ́ di ẹ o àwọn lọ sàwúdí tó ráwọn onígbàgbọ́ sí ẹ má mú lọ sí wọn onígbàgbọ́ sí ló yẹ kó wí fún wọn ni àbí nínú Islam ni so nítorí kó sọ fún wọn nu ẹ wá wò lẹ́yìn ìgbà táwọn ẹnìkan wá pósìtì kíní kan sórí sórí whatsapp wọn náà kó wà lórí facebook náà wọn wá ní gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ń fẹ́ kìlọ̀ fún yín o ẹ dákun ọkọ sọ wí ká má gbé obì wá wí ká má gbé oògùn olóró náà wá wọn lẹ́yìn náà gbogbo ọtọ bá ní nankali níka ìwé àdúrà kiri kankan kàtà yá tì mí kankan sí má mú un dé àyín o dàá fẹ́ orú yẹn náà nìsín dàásílẹ̀ kọ́ dànù yányá wàláì àkóbálá ńlá ni ìjọba Saudi kọlọmọsà sanwó lẹ́sàn-án rẹ̀ wọ́n dún ti ẹ̀sìn ọlọ́run pé ẹ bọ́ ẹni gbé wọ̀lú yìí ọ̀rẹ́ mi kan bẹ níjọ́ kan ló ní onígbà tó ń kọ́ lọ Saudi ó lóun wá di gbogbo àwọn gbogbo àwọn nankali òun di lọ́wọ́ ó ní òun dé airport báyìí wọ́n ti tú òun nù ó lẹ́nu oníkílé léyìí ọláwọn kìnìún náà tẹ̀ kọ́kọ́ gbà lọ́wọ́ àwọn àwọn yálà yẹn àwọn tó jẹ́ àwọn kìnìún yálà yẹn náà pẹ́ẹ́n bọ́dé túbà ní kílé léyìí wọn ni ah, ìwé àdúrà kọ ọlọ́kàlọ̀ dasin dọ́sbìn ni olóòtú padà ó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ó ní ah, òun dà bẹ́sìn dọ́sbìn ó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ so ẹ dákun èèyàn ń gbà yàn lẹ́yìn wọn ni wọn ń gbàdìẹ lọ́wọ́ kó tó ní wọn jẹ́ kó wọn rà tán ọ lè jẹun nígbà tó wọn adé sàwọn olùlò wọn ẹ pé aaa ah, àṣẹ dáadáa ló ṣe fún un sọlọ́bí lè wọ́n pé ah tàtẹ́ ní ọ̀nà nkàlí náà nkàlí káwọn lò mọ́ kíníkà kí láwọn wá fi gbogbo èèyàn ń yá kò sí ti náà nkàlí ṣe tánàbí sallallahu alaihi wasallam ti fún wa tó a pé ìṣọ́ra ni ànábì ti fún ọ tó bá ṣe pé kó bá lè máa ta ní ìbẹ̀nú àdúrà ànábì sallallahu alaihi wasallam tọ́yìn ká burú wọ́n sí ọ ní ìtì ń bẹnu tánàbí sallallahu alaihi wasallam àbí wọ́n ẹyin kíníkà la fẹ́ ṣe ẹyin ìmọ̀ ìtì méjèèjì anábì ti fún ọ ní gbogbo tó ṣe tó inú dìkẹ́ wọn wà lára yàn káàkiri iná ni sọ fáwọn kan nínú kíláàsì ní ẹjẹ ta ni mo ní wàláhì pé ṣètọ́n ọkàn lágbára ni ó sì dẹ okùn ike gbogbo yín yín fi kọ gbogbo yín lọ́rùn tí wàá wọ yín sínú náà mo ń bá ṣe bẹ́ẹ̀ ẹ dákun awo olóńgbò awo ọ̀nà kí àwọn kìnnì kan ni yọ wọn jẹ́ ìṣọ́ra fún ọ àgbákò bá náà kí ni wọ́n mú awọ rẹ̀ ló fi ń sẹ́fà àgbákò bá ọlọ́dẹ ta nàkí ní níbọn náà nàkí fi kú ló fi di pé ẹ̀wọ̀n rí awọ rẹ̀ ẹ̀ fi ń ṣe kíni ẹ̀ fi ń ṣe oògùn àìkú ẹ̀wà àdánwò àbí oògùn ṣọ́ra sẹ́fà wọ́n tẹ nàkí ni tí ẹ bá yẹ pé àdánwò báyọ̀ wọ àwọn táwọn kíláàsì wa rẹ̀ ni ó dódó rọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ kẹ́yìn náà fìlà ká ẹ̀yìn wò tí wàá pé ṣètọ́ ní kẹfẹ́ kó bá yàn ipe yín kọkùn bọ̀ yín lọ́rùn gbogbo yín ń sì wọ̀ yín sínú náà so kọ́lọ̀ kọ́ mọ́sá sànú fún yàn ni so ó ní pé ìjìyà tí ń bẹ fún ẹni tí ọba ń ṣe dán náà ni Jundub òun lọ gba hadithi wa kẹwàá mọ̀ pé ṣe sí sheikh eh, ẹni eh, Abdulwahab al-sheikh sheikh Abdulrahman al-sheikh. ونفي ظائر صنيع الطبراني في الكبير أنه جند بن عبد الله لا جندب الخير الأزدي قاتل الساحر فإنه رواه في ترجمة جندب البجلي من طريق خالد العيد العبد عن الحسن عن جندب النبي صلى الله عليه وسلم وهذا العبد ضعيف قال الحافظ وصواب أنه غيره وني جندب وني ضائر وني طاهر صنيع طبراني في ال دي ظاهرني ظاهر صنيع طبراني وني انطوها لأنه شاتي طبراني شيء لأنه على لتنجي الكبير يعني موجم الكبير وني حديثي وني أنه جندب بن عبد الله البجلي انتوا عم بيني جندب بن عبد الله البجلي لا جندب الخير الأزدي قاتل الساحر أنت يكون قا أكدا فإنه روى في ترجمة جندب البجلي من طريق خالد العبد عن الحسن عن جندب النبي صلى الله عليه وسلم وخالد العبد ضعيف شيخ عبد الرحمن الشيخون ستخرج حديث يعني أني إنه ترجمة يعني كأنه تجندب نواتي قا látọ̀dọ̀ khalid al-abd khalid al-abd al-hasan bin jundub anabi sallallahu alayhi wa sallam wọ́n ní wọ́n ah, khalid al-abd ń tọ̀ ẹ̀yìn fún ni qala al-hafiz wọ́n ní imam hafiz ibn hajar ń lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní wà sawabu annahu ghayruhu wọ́n ní àmọ́ ètò clear tó jẹ́ òdodo ọ̀rọ̀ ni pé kò kí ń ṣe jundub tá à ń wíyẹn lọ gba hadith wa wọ́n ní wà qad rawahu ibn qani' wal-hasan bin sufyan min waja'ayna al-hasan an jundub al-khayr wọ́n ní ẹlòmínà tó gba àtọ́dọ̀ Jundub bin Khair òun náà ni Qani bin Hasan àti Hasan bin Sufyan wọ́n ní annahu jaa ila sahir wọ́n ní wàá bá ẹnìkan tó ń pidán fadaraba bi sayf ó wàá fi dà sa àtàmì àti tó fi kú wàkọ́ọ̀lẹ̀ ìgbà tó patán wá ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul wọ́n ló ń gbọ́tà nàbì sọ pé haddu sahir dọ́rbà ó bi sayf aw dọ́rbà tún bi wa jundub alkhair wa jundub ibn ka'ab wọn lóni jundub ibn ka'ab wakil àwọn kan ní jundub ibn zuhair ni wakil àwọn kan ní huma wahid àwọn kan ní àwọn méjèèjì náà ọ̀kan náà kama qala ibn hibban abu abdullahi al-azadi al-ghamidi sahabiyun rawa ibn sakan min hadith buraida ọgbàánu hadith buraida wọn nabi sallallahu alaihi wasallam qala wọn náà sọ báyìí yudrabu ó yudrabu darbatan wahidan wa yakunu ummatan wahida ó ní a máa lu yẹni pé a sa ìdálẹ̀ kan so tí ó fi kú yẹni pé tẹ́ bá ti ṣe báwọn yóò ní ìjẹ́kẹ́ máa wà ní ìjọ kan tí Olúwa bá fẹ́ fún yín qawluhu gbólóhùn tó sọ pé hadd haddu sa'ir darbuhu bis-sayf wa rawahu bil-a wa ta ó lè wá ní darbatun bis-sayf ó ní bi ta ó sì lè wá ní dọ́rọ̀bàwú bẹ̀sẹ̀ fúnni wa kìlá ọmọ sọ̀hí fúnni méjèèjì náà ni ó lálàáfíà wọ́n ni wàbí hadha hadith wọ́n ni hadith yìí akadha malikun wa ahmad òun náà ni imam ahmad àti imam malik àti abu hanifa faqalu àwọn náà ni yuktalu sahir wọ́n lè ká máa pa òpìdán ni wa rawa dhalik عن عمر وعثمان وابن عمير وابن عمر وحفص وجندب بن عبد الله وجندب بن كعب وقيس بن سعد وبودو انا تتبع حديث يوان وقين تاونا وقناني وعمر بن عبد العزيز ولم يرى الشافعي القتل عليه وني او شافعي إمام شافعي olóhùn ń wò pé kọ̀yẹ̀kan pa bìmọ̀járadì sèxìr látara pé ń illa in amila fi sihiri ma yablugul kufra àfi tó bá yẹ pé idán rẹ̀ bá dé stéèjì ètò ọmọdé kẹfìrí so tó mọ̀ sí pé àwọn idán kan bẹ tó ṣe pé ó lè má mú dé ipò kẹfìrí ẹni bí àwọn tó ṣe pé irọ́ náà máa ń pa fáwọn èèyàn so yóò lóhun sóògùn kò sí lóògùn kankan yóò kàn parọ́ fún tọ̀hún ni irú yìí òun idán rẹ̀ ti ń ṣe òun kò dé ipò kẹfìrí وبه قال ابن منذر وهو روايته عن أحمد والأول أولى للحديث والأثر عمر وني أميتا ملنا نيكي èyí tán ní ká pa òun ni torí òun ni ẹ̀rí wá fún wa amila bi innasu fi khilafatihi min ghairi nakir wọ́n ní umaru gasi ṣe lẹ́yìn náà wọ́n tún ṣe láyé umaru tó sì sẹ́ni kankan tó takò wọn so àìrẹ́ ń tọ́ta kò wọ́n ó túmọ̀ sí pé báyìí sí náà nù. Sheikh Abdurrahman yẹn Sheikh Muhammad bin Abdul Wahhab wọ́n tún mú ẹ̀rí mi wá wọ́n ní wọ́n fi Sahih al-Bukhari wọ́n ní àdìsí tó wá látọ̀dọ̀ alimami Bukhari an Bajalah ibn Abda qala wọ́n kataba Umar ibn Khattab wọ́n ní Umar ibn Khattab ó kalẹ̀ ó fi ránṣẹ́ sáwọn ìlú tí ń pàṣẹ tó ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ ó ní anẹ́kẹ́tìlú kulla sahirin gbogbo òpìdẹ́tẹ́ bá ti rí gbogbo ẹni tó ṣe pé ń sóògùn bàbá olóògùn tẹ́ bá ti rí wa sahiratin àti ìyá olóògùn ẹ máa pa wọ́n ni qal ìyẹn ni pé bajala ibn abdani faqatalna thalatha sawahir ó láwọn gangan àwọn ń mú ológun mẹ́ta kan àwọn sì pa wọn láwọn òpè náà tẹ́ńsógun àwọn pa wọn wọn ni hadha al-hithar ń bí láti máa rí i pé àìgbọ́ ẹ̀sìn yẹn pọ̀ láwùjọ àwọn èèyàn ẹlòmíràn jáde yóò tó máa ma fi ògùn sí fàárí pé ń ba tiẹ̀ jẹ́ ojú rí orí orí tó wọ́n ba tiẹ̀ jẹ́ sí wọ́n lọ dá ni àbíkẹ́lẹ́mìtì àmì àbíkọ́ tó máa sọ tẹlómi ò ní yóò mú láyò mí nílẹ̀ lómi tó bá lọ bọ́ sáré kìámọ̀ lónìí ọ bọ́ sí náà ni à kọ́lẹ̀ lómi ò tó máa jó tó bá tó ń kí bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ọmọ dùn pa àwọn bàbá yìí ní ọba fojú tí ọba sẹ̀wọ̀n ìyẹn dágun ọgàsẹ̀ láìfẹsẹ̀ gẹ́gùn ah anú àwọn ọmọ sọ̀gbọ́n hùn hmm, àbí ká máa yìn wọ́n pé àwọn ni ọ̀fi kálámù dámọ́ lẹ́kọ̀ọ́ à ń ṣe àwọn nu ah ẹ̀dá kò sí òkìrè nu òun fi kálámù òun fi kálámù dáàyàn ní à ń ṣe kánduka ẹ̀kún à ń ṣe kándukandu à tó àkóbá ní ma ń fẹ́ gba ẹ̀hìn yóò fẹ́ gba nàyàn ní ìsìn àmọ́ kálámù kálámù bó kálámù ó ṣe wọn fẹ́ wọn ni à ah. ìyẹn ma ń fi kálámù kọ alukurani ni ìyẹn ma ń fi kálámù kọ ìmọ̀ náà ni àmọ́ kálámù ẹni tí ń ṣe kándukandu mímu ẹni tí ń kandu kandu tó wà fi kálámù dá lẹ́kùn à ah, ìròyìn tí ò dáa No so irú eléyìí kìí ṣe ìròyìn pé òpìdán lágbájá ológun ní lágbájá so ògùn yẹn lè wá jẹ́ kan fi kéwú kọ́ náà náà ń pè dá sí rí kan fi kéwú kọ́ àbí máa pe náà ń kàlí kùndí dúró eléyìí aburú ńláńlá ni ní gbọdọ̀ jìnnà sí i kíní pọ̀ láwùjọ gbajúmọ̀ aláì kìí ṣe ń tọ́ba mu so ó ní pé ntí bàjálà wílé léyìí ó là ń pa wọn òpìdán mẹ́ta àwọn pa wọn yẹn àwọn gé wọn ní erí so náà ni nankali ẹsẹ tí a máa fi ń ṣe fáàrí kì í ṣe tí a máa fi ń ṣe fáàrí tí a máa fi ń ṣe fáàrí òun náà ni ìdúró tọlọ́run bí àwọn àbálágbájá àwọn dúró tọlọ́run púpọ̀ jù kódà bí a bá ṣàbúrú fún wọn wàláyé á wọn tó gbà pé tọ́ àbí àwọn àbálágbájá ẹnìkan bú wọn báyìí àwọn rẹ̀ wá ń yọ àwọn rẹ̀ àwọn yọ akíló fi jẹ́ àwọn wòlé ọlọ́run ológun nu ológun nìyí hùn so ológun tó fi ní káwọn máa yọ sòrò nǹkan yẹn a gbọ́dọ̀ kíyèsí dáadáa kọ́lọ́mọba kí ó ṣàánú fún wa kó fi ẹsẹ̀ wa lé déédéé so òun ni pé ètò sọmọ ìsọ níjẹ̀jọ́ náà ipe ń tá a sọ yìí ọ̀pọ̀ ní àwùjọ kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ wa náà ni wọ́n ń ṣe é ẹlòmíì ní bàbá ẹlòmíì lọ́mọ ẹlòmíì lẹ́gbọ́n ẹlòmíì lábúrò soto pé wọn mọ̀jú lọ́nkàlì yìí náà lọ wọn mọ̀jú kundi yìí náà lọ wọn mọ̀jú fáìlì yìí náà lọ wàláhì n ti ń jẹ́ òdòdó rọ̀ là ń bára wa sọ yìí sokun kálukú wa ká gbìyànjú ká padà sídìí tá nàbì sallallahu alaihi wasallam tó fún wa ti ń jẹ́ òdodo wàláyé ìmọ̀ ń dàbẹ̀ pé ò lè gbáyé téèyàn bá ṣe ni èèyàn sì lè gbáyé kódà tí yóò gbáyé pẹ̀lú rọrùn sọmọ ṣètọ́nù ó ti dẹ okùn kalẹ̀ pé yín fi okùn yín fi wọ sí gbogbo yín ń tẹ̀sí lọ́rùn sí yín fi wọ yín gbogbo yín ti fi wọ yín wọnú ná sukọlọ̀ ń kó tu wa níbi okùn àṣetọ́nù lọ́n kó tu wa níbi okùn àṣetọ́nù hadha wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi tabi'in lahum bi ihsan naam. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh kíṣẹ́ẹ̀tì tó ń lọ látọ̀dọ̀ afá súnà sákìní sí pé kíṣẹ́ẹ̀tì jẹ́ òní tí wọ́n lè tán táwọn yẹn ń béèrè fún tó sọ̀rọ̀ nípa àwọn ìwújú mùdírù mọ́ríkàsì lórí hadith anabi sallallahu alayhi wa sallam àti àlàyé rẹ̀ tí afá Ibrahim ọ̀gánijà ìsásù Ibrahim ọ̀gánijà tí wọ́n tí wọ́n kọ̀ sí lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ tó wá ní interest kó wá rí afá súnà sákì two hundred naira ni oníbẹ̀rẹ̀ ní salamu alaikum ẹ bá wa ṣe àlàyé ìwẹ̀ jímọ̀ ǹjẹ́ lẹ́yìn ìwẹ̀ jímọ̀ yìí ṣé èèyàn lè fi tówẹ̀ nu ara lẹ́yìn náà ká fi kírìmù pa ara. ìwẹ̀ jùmọ̀ kò yàtọ̀ sí ìwẹ̀ jẹ́nàbà ẹnu tí ó kọ yàtọ̀ ń bẹ náà ni èèyàn ò ní lẹ́mìí pé ìwẹ̀ jímọ̀ ni èèyàn fẹ́ wẹ̀ èèyàn ó ṣan ọwọ́ lẹ́mẹ̀ta èèyàn ó bomi sí abẹ́ èèyàn ó ṣan abẹ́ èèyàn ó ṣàlùwàlà bí àlùwàlà àrùn so náà èèyàn ó da omi sí orí lẹ́mẹ̀ta èèyàn á da omi sí gbogbo ara yòókù so ní oyin ṣinu èèyàn lè para èèyàn sì lè nu ara lẹ́yìn ìgbà tí èèyàn bá wẹ̀ tán kò sí ti ó ní kí ọmọ para kí n sì máa nu omi kú lára so wallahu a'lam náà. ó ní orí bákan náà sí ẹni tó jẹ́ alùsùnà só lè máa kíyàn pé ẹ káàárọ̀ ẹ káàsán tàbí ẹ káalẹ́ tàbí sàlámù alékún nìkan ni. sísálámà síyàn òun ni ntí ó ń jẹ́ àkọ́kọ́ kíkí ara ẹni turanabi sọ̀rọ̀ sálàmù ni pé tí mùsùlùmí bá pàdé ara wọn kí wọ́n sálámà síra wọn sùnyọ́ sálámà àmọ́ kò wá sí ní tí ó tó burú nípa pé ẹ káàárọ̀ báwo ni ṣe dáadáa ni ṣáájú dáadáa gbogbo lé ńkọ́ nǹkankan kò sí tó burú lẹ́yìn ìgbà yẹn torí tí àwọn sàhábà tán bá sálámà síra wọn tán wọ́n tún máa ń òkè káyìf kíní kankankan so ìyẹn náà kò sí tí ó burú ń bẹ̀ so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní asalaamu ẹ jọ̀wọ́ ìtumọ̀ sufi ẹ bá wa tu ṣégeṣe ìpínlẹ̀ sọ́fà ló ṣe tọ́mọ́ ní àsòfí nisba ní ń jẹ́ báwọn yẹn ni pé orúkọ tó ti di ìṣàfitì sọ́dọ̀ nǹkan kan sófí tọ́mọ́ ní sọ̀fà nisba rẹ̀ nínú èdè lárúbáwá yóò wá ní sọ̀fà iyùn sọ̀fà iyùn ni ó wà sọ̀fà so bí ká ní kàsá yóò wá jẹ́ kìsàáyùn náà ni yóò bá wa sòkòlè wá ní ẹni láéláé wá ní súfì kò lè so tó wáyé pé yóò bá tẹ̀ wá nípa fẹ́ yọ nísbà níbi súfì ibi tó ti lẹ́rìí jù ni pé kárí pọ́ wá láti ibi súf súf ẹni pé òwú káwá ní súfìyùn. So, àwọn olówù olówù ẹni pé àbí irun onírun tọ̀ náà ni wallahu a'lam. oníbèrè ni ǹṣe ṣó bá mu pé kéèyàn kó àwọn ẹyin sí abẹ́ adìẹ tó sàbà láti lè pa àwọn ẹyin yẹn sikibaya báyàn ṣe máa ń kó ẹ̀yìn awó sí abẹ́ adé àbí ah wallahu a'lam al-aslu fil ashiya al-ibaha hatta yarid dalil tuharrimuhu aw yuharrimuhu níta ma ní pé gbogbo nǹkan tíyàn lè ṣe ni àfi kéèyàn ó rí ẹ̀rí tí ó sọ fún yàn pé ẹ má ṣe báyìí máa so a sì rí ẹ̀rí kankan tó sọ wọn pé má ṣerú àwọn nǹkan báwọn so ó wà ní abẹ́ ìbáhà náà ní pọ́tọ́ so wallahu a'lam naam. onímọ̀ ní assalamu alaikum tó lágbàtà kí ni ìdájọ́ ẹni tí ó ń yẹ̀pẹ̀ sand àti ẹni tó ń lọ wò ó pẹ̀lú ẹ̀rí. tí ń lọ wò ó. tí ń lọ wò ó. okay. ẹni tí ó bá máa ń yẹ yẹ̀pẹ́ wò àbí ń wo tẹ̀sùbá àbí ń wo omi àbí ń wo àtẹ́lẹwọ́ gbogbo tó sá máa ń wò sọ anabi sọ̀rọ̀ sọ pé ẹni tí ń wo yẹn àtẹni tí ẹni kọ́kọ́ sọ ẹni tí kọ́ ni kò ní ní irun fún ogójì ọjọ́ man ata kainan aw fasadaqahu bima yaqul la tuqbal lahu arba'ina yawman lẹ́mìn ọlọ́run ní gba irun rẹ̀ so ń bò mí ó ní ẹni tó bá lọ lè ń bẹ ẹni tí ń wò tó wá gbantẹ́ nìyẹn ń sọ gbọ́ ó ní faqad kadhaba bima unzil ala muhammadin ó ń tọ́hún ti pé alukur'an nírọ́ ìpè kur'an nírọ́ sí ní ìṣèkèfèrí pẹ̀lú ọlọ́run ni so ní pé ẹni tí lọ lè ń wò gan di kèfèrí ká tó wá sọ ẹni tí tí ń wò so náà ni n tí ẹ gbọ́dọ̀ jìnnà sí yáyá náà ni kìíní yẹn sukọlọ́wọ́n bá kó kó ṣàánú fún wa sókè yóò jìnnà sí kódà àdìsí anábì tẹ̀ tí wọ́n wà gàtó ní man tatayyara aw tutuyyira lahu wa man takahana aw tukuhina lahu faqad kafar ẹ̀ ń tọ́ bá ń wuṣẹ́ fún yàn àbá ń wuṣẹ́ fún ntọ́ ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ni sukọlọ́wọ́n kó ṣàánú fún wa so wallahu a'lam ẹlòmílẹ̀ àwọn pé kí láwa ṣe ntẹ́ yóò ṣe istikhara ni tí wọ́n fẹ́ ṣe kí wọ́n ṣe istikhara ìwọ̀n ní náfìlà méjì yóò ṣàlàyé fọlọ́n pé tí mo fẹ́ ṣe yìí bí kò ṣeé ṣe tó àpé ọba lálùbáríkà tó bá dá fún mi gbé jìnnà sí mi má jẹ́ kí mi náà rí ṣe tó àbí kò bá ní dá fún mi láyé àtàlù kìyàmà so n ti ń jẹ́ istikhara ni Allahu a'lam. oníbẹ̀rẹ̀ ni kí ni ẹ rí pé a rí pé bákan náà ṣé èèyàn lè sọ pé wọ́n ṣe síṣẹ́wò sí mi bákan náà ṣé a lè. naam kéèyàn pé Allah ní ọlọ́run àkọ́kọ́ ni pé inú alukur'an ọlọ́run jẹ́ kó yé wa pé inú àwọn àmì òun ọlọ́run ó ní ikhtilafi alsinatikum la ayatin li ulil albab ó nínú àwọn àmì mi ọlọ́run ọba ni pé ìkìtìláfi alìsìnẹ́tìkùn bí àwọn yìí ń ṣe yàtọ̀ tètùmọ̀ àwọn ni pé èdè èdè tó yàtọ̀ tọ̀ mánà lọ́gọ́tìkùn èdè tó yàtọ̀ síra wọn ohun àmì ọlọ́run ni sẹ́ni tó bá ní òun fẹ́ pa èdè rẹ ó fẹ́ pa àmì ọlọ́run ọba kan rẹ nù so ọlọ́run òun náà ni lárúbáwá ń pè ní Allah so èdè yorùbá ń pè ní ọlọ́run so èdè mìíràn ní nǹkan tí wọ́n ń pè é so mukaluku ṣe ń pè lóríṣiríṣi àwọn yorùbá ní chineke àwọn yorùbá wọn ní chineke ọlọ́run náà sàn wí nítorí má mú wa lè pe ọlọ́run ní ọlọ́run mọ́ ni pé tó bá ṣe pé òòṣà kan bẹ ti ń jẹ́ ọlọ́run àwọn gbà tí oṣù ti ń jẹ́ ọlọ́run tọ̀ kò sí wàhálà láti lè máa pe ọlọ́run ọba ń bẹ ọlọ́run náà ní jẹ́ ọlọ́run sùnà ni Allah so ẹni tó bá wò pé à. Ah, Eh, kólúbà kan bá kan fún kọ́ máa pẹ́ tán tí máa ń pẹ́ Allah mm-hmm. àmẹ́ tí máa ń pọ́ lọ́hùn ọ̀gbọ́dọ̀ rí sí pé ń ṣe àìsè tó lẹ́yìn náà Allah Allah náà ti a máa ń wí wọ́n ní Allah Allah Allah máa ń gbọ́ nǹkan tó ń ṣe yìí kí ni yẹ́ <laughs> Allah Allah lórí Allah Allah ẹ̀hẹ́n òpè lárúbá nù Allah kí ni yẹ́ Allah kò sí ní yẹ́ Allah o nínú èdè lárúbá gan so wallahu a'lam. Assalamu alaikum sir oníbèrè ni ẹ jọ̀wọ́ ẹnìkan ló béèrè lọ́wọ́ mi wípé tí ó dáká máa sun àwọn ok kẹ́hìn wọ́n ṣe síhù sí mi. sọ wọ́n ní ǹjẹ́ yẹn lè sọ pé wọ́n ṣe sẹ́hìrù síyàn so tó wá pé èèyàn bá lákìyèsí wípé nǹkan ti ń ṣèyàn sọ̀rọ̀ èèyàn fura wà kò nídìí kéèyàn wọn sọ jáde sọ pé bóyá èèyàn ń rákèsí pé nǹkan kan ń ṣe ilẹ̀ bákanbákan tó sá yàtọ̀ sọ kéèyàn ké àwọn àtikáwò tó yẹ kéèyàn ó kéèyàn ó ké sọ̀rọ̀ kéèyàn máa ní wọn ṣe sírù sí mi gbọ́dọ̀ sí mi kọ́ ṣe sírù sí ọ sọ wọn bẹ́tà kéèyàn ó dúró níbi tí yóò sọ ìgbàgbọ́ yàn sọ wallahu a'lam. ó bèèrè ní asawa okun stab ẹ jọ̀wọ́ ẹnìkan ló bèèrè lọ́wọ́ mi wípé sódà kí a máa sun àwọn abala àkùránì tí ó ya tí ó já níná so ìdáhùn tèmi fún onítọ̀wọ́ ni wípé kò dáa ẹ jọ̀wọ́ ṣé mo wíire kí ọlọ́run bá san yín ní ẹ̀san oore kí ẹ sì fún kí ó sì fi àjọ náà fi dáhùn fi san ẹ̀san fún yín àti ẹnì kọ̀ọ̀kan wa amen. aleykum salam tọ amin kọ́nà kó san wa ní ẹ̀sán àlìjẹ́nà amẹ́ni yẹn ó ṣe mistake díẹ̀ ó ní pé kò dáa kéèyàn máa ṣe ìdájọ́ ẹ̀sìn lórí nǹkan tí kò bá ní ẹ̀rí lọ́wọ́ tó dáhàn lójú so tó bá ti rí báyẹn kí n ṣe á èmi náà mọ̀ ń bọ̀ béèrè fasalu ahla dhikri in la ta'lamun so kọ́lọ́mọba kí ó ṣàlékún ìmọ̀ fún gbogbo wa so èyí tí ó wà ń bẹ ni pé tí alukur'an bá já ètò dájú ni kéèyàn wá ibi tí yóò ti fi pamọ́ bóyá níbi kan tí yóò kó sí bóyá nínú ihò kan àbí kéèyàn ó rí mọ́lẹ̀ tó bá ṣe pé yẹn wà ní àwùjọ tó ṣe pé kò síbi tí yẹn lè rí mọ́ kò sí ní tó burú bí kéèyàn ó sun ní iná kọ́mọ̀ dùkú ọmọ aráàlú táyà máa wá tẹ́ mọ́lẹ̀ káàkiri kò sí tó burú mẹ́sàn-án pé àwọn agbègbè yìí máa ń bẹ tó ṣe pé tẹ́bálẹ̀ gbẹ́lẹ̀gàn ìlérí lẹ̀gbẹ́ so ìhìn <laughs> bí kí ọlọ́run sàá orílẹ̀ èdè kan lọ́fẹ́ gbẹ́lẹ̀ mú lọ́fẹ́ gbẹ́mẹ́ ò lè rí gbẹ́ so nítorí fún àwọn lè dà sínú dustbin bí wọ́n bí tó ń da àwọn ìgbé àbí tó ń da àwọn àdọ́tí sínú kí o sùn so ó ọbẹ̀ ta so wallahu a'lam bákan olóbó yìí ni ṣé kí àlejò dárun kí ló dáa jù àbí jàmá àlejò kó dá irun kí àbí kó kí jàmá ìwé ló dáa jù. ṣé tó bá jẹ́ onírìn àjò so tí ó sì fẹ́ sí kọ́sù kó ṣe kọ́sù rẹ̀ náà ni ó dáa jù kó dárun rẹ̀ kí láti fi ṣe kọ́sù torí pé anabi sọ̀rọ̀ sọ́làm ẹ̀bí àwọn sọ̀rọ̀ bá ní pé ẹ̀bùn ọlọ́run ọba ni kọ́sù kẹgbàá ẹ̀bùn náà so Allahu a'lam. wọ́n ní oníbẹ̀rẹ̀ ní salamu alaykum ẹlẹ́kọ̀ọ́ àṣàlẹ̀ yìí lórí gbogbo bídíà ní kúfúrú torí pé àlùfáà kan sọ wípé àwọn sọ̀hábà àtàwọn tàbíùn àti àwọn tábì tàbíùn àti àwọn sálàf ní ìyókù wọn sọ pé kò pín bídíà. ọ̀rọ̀ bídà ó pín kò pín sọ a máa ń sábà ń ṣàlàyé nípa rẹ̀ wípé ẹni tó kọ́ àdánwò yẹn wá kò rí àdìsẹ́ ọ̀kan mọ́ wá kí gbogbo bídíà ni kúfúrú bóyá ni pé dọ̀láàlà náà lọ nàbí sọlọ sọlọmù náà lọ sọ ṣùgbọ́n táwọn nàbí sọ pé dọ̀láàlà dọ̀láàlà nínú alukur'an nínú èdè lárúbáwá abatuma anu anu nígbà míì nínú alukur'an wọn tó mẹ́ bọ́ ọmọ yushrik billahi faqad dalla dalalan ba'ida ẹbọnu nbomi ó ní wa man yakfur billahi faqad dalla nbẹ̀mẹ̀rẹ̀ pé tó bá ṣe kúfúrú ń tọ̀ ti nù soba kan náà dọ̀lá àlàyémọ̀ tó máa ṣẹ̀ sòrúurú tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ anabi yusuf alayhi salam yaqub alayhi anabi àwọn ọmọ rẹ̀ táwọn ọmọ rẹ̀ ní nàbẹ́ ànàlàfẹ́ dọ̀lá alim mubin ó ní bàbá wa ó fẹ́ràn anabi yusuf yìí yàtọ̀ láàrin wa bàbá wa yìí ń bẹ lórí àánú ṣé bàbá wọn jẹ́ kèfèrí náà ń sọ ni ẹni kí bàbá wọn ń ṣe ìwà tí tí ọ̀dà ń tẹ́ mìíràn pẹ̀lú lọ́la lónà so bẹ́ẹ̀ náà ni irú yusuf pẹ̀lú arábìnrin tí ó fẹ́ kó bá wọn ṣe zina so àwọn aráàlú ní pé imra'atul aziz turawidu fata an nafsihi qad shagafaha hubban wọ́n ní inna lanaraha fi dalalin mubin dọ̀láàlì ní tó ṣe wọn ẹ̀ṣẹ̀ ni dọ̀láàlì náà sì lò fún so túmọ̀ sí pé dọ̀láàlì máa ń jẹ́ ẹ̀ṣẹ̀ sùkà padà sí kullu bid'atin dọ̀láàlà dọ̀láàlà òun nù ó mi pé ìgbà mi bẹ tó yóò ṣe bẹ́ẹ̀ àti ó jẹ́ dọ̀láàlà tó jẹ́ dọ̀láàlà ṣìrìkìyà báyìí mi bẹ tó jẹ́ dọ̀láàlà kùfùríyà ti kùfùrù báyìí mi bẹ tó jẹ́ dọ̀láàlà ti màásíyà tí èsì tó jẹ́ ẹ̀ṣẹ̀ so bí n ṣe ń bẹ lábẹ́ rẹ̀ nù. No so anabi sallallahu alaihi wasallam kò wá sọ pé kullu bid'atin kufrun kódà tó wá ní kullu bid'atin kufrun pé kúfùrù tẹ̀ ń wínú kúfùrù gan ṣe kéne ó tó pé sọ́nà méjì so àfi ká tó rí i pé kúfùrù mukhriju anil milla ni anabi ń sọ kò ì sọ bẹ́ẹ̀ kò sọ dọ̀là bẹ́ẹ̀ anabi pè kúfùrù tí wọ́n ń pè ń èwo là anabi pè mẹ́ kò pé ń kankan wọ́n ti ń pè bẹ́ẹ̀ so náà ni ó fi mọ̀ pé ọ̀nà àná ó lágbára gan wàláyà fọlọ́nkọ́ sanu yẹn ni sitani ó sá kí o ó kí o kùn bọ àwọn èèyàn lọ́rùn lóríṣiríṣiríṣiríṣi láti fẹ́ wọ́ wọn sínú náà pé gbogbo ọ̀nà náà ní fi wọ́ yín sínú náà mo tún padà ọ̀dà ẹ̀ mọ̀ wọ́n lónìí mo padà ẹ̀ nìkan lónìí wàláyé ara mi ò yá látìgbà tí mo ti pàdé ẹni ọ̀hún torí ìfẹ́ ìsìn náà ló sá ní wọ́n láwọn eh, kìnnìkan làwọn ń jẹ́ ẹ̀yìn xeeru ummati àbí kíní kan ah ah tí bá gbọ́n ti ń sọ wọ́n ní àwọn ní àlífà àlífà àwọn ń gba wáyé ní ah ah mo ní kò rú mi lójú pé wàláhì rí àánú orí ọ̀nà àánú lẹ́wà bí o ṣe rú mi lójú pé èèyàn ó kú níjọ́ kan náà ló ló rú mi lójú pé irú ọ̀nà àánú lẹ́wà sọ wá ní àlífà wọn ńlá là ń pé òun là àlífà gbogbo ayé lèmi náà lè lálàá bẹ́ẹ̀ ẹ̀yin náà lè lárò àláhùn ta ni ó sojú kò sojú ẹni kankan so mo ní pé ọ̀nà àánú ó tá jà yẹlẹ yẹlẹ yẹlẹ yẹlẹ yẹlẹ yẹlẹ tẹ́ bá wo ìpínlẹ̀ rẹ̀ wàláyé ìyapa àgbóyè àwọn sàhábà náà ni torí tí mo ń sọ fún un ń fọ̀rọ̀ ànábì sẹ́ẹ̀ rí kí bá ànábì náà lálàá yìí kankan ah sọ sàábé tó lálàá rí táwọn fi ń sẹ̀sìn lẹ́yìn gbàtà ànábì lọ tán ẹ̀rí pé sọ̀hábẹ́ òun náà lẹ́ fi kan wọn ní ẹ̀yìn sọ̀hábẹ́ òun náà fi kan jábàtà náà lẹ́yìn náà nìsín nke kúlù bí díà kúfúrú tó ń wí nbọ lẹ́rí ẹ̀ wà látọ̀dọ̀ ànábì sọ̀lọ́ nbọ àwọn sọ̀hábẹ́ òun lọ gbọ́ yé báyìí kò sí so wọn kò sá sànú fún yàn kó láàyè níbi ọ̀nà àná so gbogbo ọ̀nà tẹ́ bá ti rí pé èyàn sáfẹ́ nù báyìí yọ yapa lànà àwọn sọ̀hábà ni so wallahu a'lam. omi ni asalaamualeykum ẹ wá ṣàlàyé irú ẹran tí èèyàn lè fi pa iléyá. ẹran iléyá kò rújù ẹran tí bóyá àgbò àbí eh, ẹ ẹjẹ sọ báyìí ẹran tí kì í bá ṣe ẹran tí ó fọ́ lójú tí kò dá ojú lẹ́yìn náà tí kì í ṣe amúkan lẹ́yìn náà tí kì í ṣe ẹran tó gbẹ ooo so àwọn ẹran tí anabi sọ̀rọ̀ sọ́làmù sọ náà nù so etí ò bá ti rí báyìí ìyẹn lè fi paléyà sí wallahu a'lam. níbẹ̀ ni àwọn òbí mi ní ó ní wọ́n gbà wọ́n ní kí n máa kólẹ̀ ẹlẹ́kùnrin ọ̀nà orí lẹ́nu fi gbà mí nímọ̀ràn tí mo lè fi ṣàlàyé fún wọn. àlàyé clear tó a pé òbí tó bá máa ń gbàlàyé ni o sòun ni pé kẹ́niyẹn bí a kó àwọn wá sí kó sì wà àwọn ayé àtọ́jú Qur'an àti hadith anabi sallallahu alaihi wasallam kó ka fún wọn tọ kó sì múra sí dáadáa kó máa ṣe ní tó bá ń jẹ àwọn dáadáa tí wọ́n mọ̀ pé kìí ṣe pé ìjọ rẹ ní lójú àbí gírímọ̀nkáyè ni nǹkan ti ń ṣe so kó sì máa bẹ lọ́run kó mú un dúró kó bá ń rọ ẹ̀mí àwọn òbí òun náà so wallahu a'lam subhanakallahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk